Alpha. Bàdá. Àdàpọ̀ fún yín bí o. Tuale. Let's all go out. Let's all go downstairs. Daddy, I carry my go. Oh. I don't get two children. No. Oh. Person wey push me marry, God will judge that man. Daddy, marriage is easy o. Oh. Nǹkan tójú mi rí kí náà ọmọ tọ́lọ̀ fún mi yẹn tí máa ń bọ̀ lé mo máa ń ìyàwó ọ̀dẹ́sọ́ ti sùn tọ́ba ní kí wọ́n ti sùn máa yẹ kó tí mo wà. at the enter house to one in the midnight ṣé náà ọmọ méjì yẹn if you are looking for twins receive it in the name of Jesus receive receive receive receive receive receive receive it. Pastor Atene shall receive you when God give me na only me no fit sleep for night. Women are trying. Can we put our hands together for all our mothers? Now, please, if you're a mother here, can we Can we stand up and clap for the men? Today is Men's Day, Father's Day. All the women, stand up. Clap for us. It's not easy. This is the only one we are celebrating oh, in a full year. Clap for us, madam. Clap. I say stand up. Only we are going to do Mother's Day reach 16. This one will manage to